يظهر في الدماء فهم تلي وهو المعين على نجاة المقصد وهو الذي نصر النبي محمدا ينصر المتتابعين لأحمد لا تقذفون بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد ولقول من شرح الشريعة نسيا وعلى مقولته لكلمة نهتدي ولكل قول نستدل بآية أو بالهديث المستقيم لمزينة إنا نرى التقليبنا قاتلا حجب الوصول عن الطريق الأرشد ونعارف التقليد طول زمان بنا مع ربنا للعالمين كالبرد وإذا بدا هذه تسعة جسوره عن كل قلب خاطف متردد وإذا تعارضت النصوص فإننا بوصول سعادة لليهمة نهتدي Ya yaaahaa cherụ koria sinoe dị tadị tiye ruadaahaị ọtụụdọtahadii na-akpa rụhụ dịraha kaire atai rinaọhar ịbarika ụmụnwue ha إنا بغير محمد لها نقتدي لا تبصر الإخوان في حلقاتنا من عالم أو طالب بترشد لرأيت علما واتباعا صادقا لسنة القبلة دون تردد هم زينة الدنيا مصابيح الهدى طلعوا على دنيا طلوع الفرقد وبسنة فأحسن فيه بسنه فهموا عن كيد الخبيث المعتدي ليس المناسب همنا ومرادنا كلا ولا ثوب الخبيث مبتدي الدين قال الله قال رسوله وهما لدين الله عبد المرشد وهما لدين الله عبد المرشد أعوذ بالله من الشيطان الرجيم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 وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم فوالله وبركاته ọlọ́run ọba ètò ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa àbẹ̀lọ́run kọ́lọ́run kó wá ní mùsùlùmí abẹ ọlọ́run ọba kọlọ́run kó gbé wa di ẹni mùsùlùmí abẹ ọlọ́run ọba kọlọ́run kó ṣe wá lẹ́ni àlìjánná pẹ̀lú sábàbí islam lẹ́yìn wá gbà náà lára orí tọ́lọ́run ṣe fún wa òun náà ni pé ọlọ́run ọba fún wa ní àlàáfíà èyí tó jẹ́ pé èmi àti ẹ̀yin òun náà ló ràn wá lọ́wọ́ tá a fi lè jókòó síbí àlàáfíà náà kọ́lọ́mọ́gbà ní ara ẹnì kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́run kó tún ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn wá gbà náà agbègbè wa tá a wà yìí ọlọ́run ọba fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ òun náà ló jẹ́ ká lè máa jókòó ká lè máa jọ máa sọ̀rọ̀ ọlọ́run bàbá yìí kọ́lọ́ mọ́ yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́ kó tó bá ṣe sí agbègbè yìí gbogbo agbègbè tí ò sí fọ̀kànbalẹ̀ kọ́lọ́ kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo àwọn tọ́lọ́wọ́n bá ṣe fún wa lóore gbogbo ẹ̀ náà la tún dúpẹ́ rẹ̀ fún ọlọ́run àlékún orí ọlọ́mọṣẹ́ àṣefẹ́ ní kọ̀ọ̀kan wa abẹ́lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí ọlọ́run ṣe ní ọ̀rọ̀ tí ó jọ wúlò fún mi àti ẹ̀yin ọlọ́run jẹ́ agbálá dá látara ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà lílò rẹ̀ ọlọ́run jẹ́ mi àti yín ó lè lò ó ẹ̀san tí ń bẹ níbẹ̀ níbi lílò rẹ̀ ọlọ́múṣẹ́ bá sọ́dọ̀ ọ̀run fẹ́ nìkọ̀ọ̀kan la hawla wala quwwata illa billahi al-aliyyil azim tafsiri wa ti suratul isra quran 17, aya 72. two ibẹ̀ náà ni ó ti kà fún wa kó ló pé a máa bá tafsiri tìtòlé lọ bisimilahi. أعوذ بالله من الشيطان الرجيم هذه أعمى فهو في الآخرة أعمى ọlọ́ni wa man kana fi àdìhì àmà ẹni tí bá ń bẹ ẹnikẹ́ni tí bá ń bẹ fi àdìhì yẹni pé fi àdìhì ilẹ̀ àyà ti àdúnìyà tó ń bẹ nínú ilé ayé yìí àmà ìyẹn ní ẹni tó fọ́jú bẹ̀t fífọ́jú yìí ò kì í ṣe ojú lágbàlérò ìyẹn ni pé ámàlì kọ́líbì tí bá ń bẹ ní ẹni tí ọkàn rẹ̀ fọ́ bó lọkàn yẹn ti máa ń fọ́ gbogbo tí ń fojú rí tó já mi ọlọ́run kò lè fi ọkàn ronú sí i irú ẹni bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ti fọ́ nìyẹn nítorí àìlè ronú pẹ̀lú ọkàn sí àwọn àmì ọlọ́run ọba tí ń rí kó fi tẹ̀lé tọlọ́run ọba ẹnikẹ́ni tí ọ̀rọ̀ rẹ̀ bá wá rí báyìí ọlọ́run ọba ní fàwọ́wá fìlẹ̀ àkírọ̀tì ìtumọ̀ alákọ̀ọ́kọ́ táwọn àfáà túmọ̀ náà ni pé irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ àlìkìámà irú ẹni bẹ́ẹ̀ ò lè rína rí àwọn àlámọ̀rí àlìkìámà tí wọ́n ń ṣàlàyé fún ọkàn rẹ̀ ọ̀fọ̀ nípa àwọn àlámọ̀rí àlìkìyàmà torí pé kò ráwé yẹn kò rí kori kò rí gbogbo tí wọ́n ń ṣàlàyé fún pé yóò ṣẹlẹ̀ lálìkìyàmà kò rí ẹni tó wáyé pé nǹkan tó rí kò lè ronú pẹ̀lú ẹ̀ nǹkan tí ò rí dájúdájú kò ní lè ronú pẹ̀lú ẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé torí pọ́ jẹ́ ẹ̀ńtọ́kàn rẹ̀ ojú ẹ̀ gangan nígbà tí wọ́n bá gbé ìdíjọ́ bí alikiyama yóò wà á fọ́ náà ni kò ní lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni yóò jẹ́ adití nígbà tí wọ́n bá kọ́kọ́ gbé dìde kó ló di pé nígbà tí wọ́n bá kọ́ bá wá tó nídìí pé kí wọ́n wá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ìgbà tí ọba yẹn kó ní ọmọ ilé máa sọ ọ̀rọ̀ míì kò ní lè sọ. So ọlọ́run ọba ó ṣe ní àdìtí ọlọ́run ọba ó ṣe ní ìbàdàn bá fẹ́ kọ́ máa gbọ́rọ̀ òní ò lè máa gbọ́ tó bá fẹ́ kọ́ gbọ́ gbà náà nǹkan míì kò ní lè gbọ́ mọ́ yọ wà jẹ́ àfọ́jú tójú rẹ̀ ọ̀fọ̀ tó bá dijọ́ gbìndé alkiyama ọlọ́ni wa adọ́lù sẹ̀míìlà tó bá yẹ pé nípa tàlìkiyama ni ìtumọ̀ alákọ̀ọ́kọ́. òun náà ni pé ojú ọ̀nà téèyàn fi máa débi ìsìláàmù ojú ọ̀nà téèyàn máa ń gbà ronú nípa àlìkèámà àdọ́lù yóò jẹ́ tí ó sọnù púpọ̀ jù nígbà pé nítorí pé ojú ọ̀nà téèyàn fi máa ń dá nǹkan mà láyé ọ̀sọ̀nù bẹ́ẹ̀ ọwọ́ a máa jẹ́ àdọ́lù ẹni tí ó fi sọnù jù níbi nǹkan téèyàn fi máa dá ọ̀rọ̀ àlìkèámà mà ṣùgbọ́n nípa àtúmọ̀ ẹlẹ́ẹ̀kejì wa àdọ́lù sẹ̀bí òun ni jẹ ẹni tí ó ta sí ojú ọ̀nà ẹ̀sìn jù nítorí kò ronú láyé sí ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n sọ fún yóò wà fọ́jú yóò tà sí ojú ọ̀nà àlìjẹ́nà inú iná gẹ́rẹ́gẹ́rẹ́ òun náà ni ó wà máa jẹ ẹni tí ó máa lọ ọlọ́niwa nǹkan àdùn dájúdájú àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí maka yóò kú díẹ̀ làyẹ̀fìtìnú náka kí wọ́n kó wàhálà bọ̀ anilẹ́dí àwọn ẹ̀yìnà ilẹ̀ ìka kúrò níbi kùránì tá a fi ránṣẹ́ sí ọ àwọn ọ̀rọ̀ tí ń bẹ́nu kùránì tó jẹ́ òfin wọ́n fẹ́ jẹ́ kí o ń bẹ̀ kọ́ ọmọ wọ́n fẹ́ kó jẹ́ pé lìtẹ̀tẹ̀ríya aláìnàgá ìrọ̀ wọ́n fẹ́ kó lọ hùn mí ìjọ tó yàtọ̀ sí nǹkan tá a sọ̀kalẹ̀ fún ọ wọ́n fẹ́ kó purọ́ máa wà ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ ọlọ́run tó ọba wá sí bẹ́ẹ̀ nàmú. ọlọ́run tó ọba ṣe bẹ́ẹ̀ làtàkọ̀dúkà àwọn kèfèrí yóò sọ di kọ̀lí ọ̀rẹ́ ọlọ́run ọba kọ́lé o ti ṣe bẹ́ẹ̀ ni torí pé ìdádọ́wà mẹ́rin ọbẹ̀ tún máa òun ló láàmú lè wá ń bẹ̀ so ìdá yẹn tó tẹ̀lé yẹn ìwádùn á ní jumla lọ́ba àtùmọ̀ bẹ́ẹ̀ àbíkọ́ pé àràfi jàwáàbù ṣùgbọ́n wọ́n máa jẹ́ pé ipò tó wà náà ni pé láwọ́ ká ló ti ṣe bẹ́ẹ̀ ni làtàkọ̀dúkà kọ̀lí ìlànà wọ́n bá ti sọ ọ́ di kíni o ọ̀rẹ́. نعم ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا ọlọ́ni wàláwùlà ansabatnaka tí ì bá ṣe pé àwọ̀ ọlọ́run ọba tá a mú ọkàn wa ànábì dúró tá a mú ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ sínú ẹ̀sìn ìwọ gangan díẹ̀ ló kù kó o ṣẹ́rí lọ sọ́dọ̀ àwọn kèfèrí yìí ní ìṣẹ́rí kékeré tó kéré gan-an náà. إذا لذقناك ضعف الحياة وضعف الممات. ọlọ́run ní kálọ̀ wa ti lọ sẹ́rí bá wọn ni kálọ̀ ti láwọ́ rọ̀kántà ilé ìmṣẹ́ àǹkọ́lì ìlà kálọ̀ ti lọ sẹ́rí bá wọn ni la àdàkùnáàkà àwọn ọlọ́run ọba ọba ti fún ẹ tọ́wò dín ìfàlẹ̀ ayat ìyẹn ni ìyá aládìpèlé onígbèdè dín ìfàlẹ̀ ayat ìyá aládìpèlé alẹ́ ayat dúníyà èyí tí máa ṣẹlẹ̀ sí ìyàn láyé wà dín ìfàlẹ̀ mamat àti ìyá aládìpèlé èyí tí máa ṣẹlẹ̀ sí ìyàn bá lẹ́yìn ikú tó ìyá náà àbátí jẹ́ kọ́ jẹ́ tiẹ̀ àbátí fún ẹ̀tọ́ wù náà. tá a bá ń fọ ní àìtọ́ wò o ò ní rí ẹnì kankan tí ó wà fún ọ lẹ́yìn tó lè ràn ọ́ lọ́wọ́ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba ẹnì kankan ò ní lè gbà ọ́ lẹ̀ ẹnì kankan ò ní lè ràn ọ́ lọ́wọ́ náà. وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإن كادوا ليستفزونك من الأرض dájúdájú àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n fẹ́ẹ́ lè dẹ́rùbà wá ànábì wọ́n fẹ́ẹ́ lè kó wàhálà bọ́ wá ànábì mínàlẹ̀ árùdì lórí ilẹ̀ ẹlẹ́ kí wọ́n kó wàhálà bọ́ lè yọkùnrin jù kàmínì à kí wọ́n lè bá a lé ọkọ lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀mẹ́ka lọ síbòmíì wọ́n fẹ́ wọ́n kó wàhálà díẹ̀ ló kù kí wọ́n kó wàhálà bá ọ lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀mẹ́ka kí wọ́n lè bá a lé ọkọ bẹ́ẹ̀ wọ́n ṣe wàhálà láti ilé ànábi kúrò nílẹ̀ ẹ̀mẹ́ka ìrẹ̀gbọ́n ní ọlọ́run padà wá pa láṣẹ pé kó kúrò bẹ́ẹ̀ ṣùgbọ́n wàhálà àwọn náà ló dójú ẹ̀ tán yányán kọ́lọ́n tó pa láṣẹ ọlọ́ni wọ ìdán. ọlọ́ni ká ní wọ́n ti lé ọ jáde ni wàláwó àkọ̀rọ̀jú ká ká ní wọ́n ti lé ọ jáde ni ọlọ́ni láàyè bàṣúùnà wọn ò ní máa gbé nílẹ̀ lẹ́ẹ̀mẹ́ka kọ́lífákà lẹ́yìn wa ànábì ìlà kọ̀lí ìlànà àsìkò tíntín ní péré òun náà ni wọ́n fi gbélé Mẹ́kà náà. sunnata ọlọ́ni eléyìí ni súnà ìlànà àwọn tó ṣe wípé qad arsalna àwọn àránṣẹ́ tá a ti ránṣẹ́ síwájú rẹ̀ ọlọ́run ní ìlànà wọn nìyẹn tí wọ́n bá ti lé wọn jáde kó obì tá ara wọn sí ọlọ́run ó dẹ̀ fìyà jẹ àwọn tó bá lé wọn jáde nà. wàlá tajidu li sunnatina tahwila. ọlọ́run ìwọ ànábì ò lè rí ìyípadà li sunnatina fún súnà wa ìlànà wa dá gbé kalẹ̀ bí ó ti máa rí lọ nìyẹn kò sí ìyípadà kankan fún ìlànà náà eléyìí níbi tí a bá tẹ̀síìrì dé ní àná wọ́n ka tẹ̀síìrì tó ní fún wa sọ abẹ́lẹ́ ọ̀nkọ́ ọ̀nkọ́ bá sọ́dọ̀ ọ̀hún. A'udhu billahi minash shaytanir rajim. Aqimis salata liduluki ash طلعان الفجر كان شهودا ومن الليل فتهجر به نافلة لك عسى عسى أن يبعثك ربك مقاما محمودا وقل ربي ادخلني مدخل صدق وأخرجني سلطانا نصيرا وقل جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة العمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا يسألونك عن الله قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالله عليها إليك ثم ọlọ́run ọba tí rẹ̀ ga ó sọ fún wa nínú salata shamsi. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل àyà tí wọ́n kà fún wa yìí àyà tó ṣe pàtàkì gan-an púpọ̀ ní nínú Al-Qur'ani nítorí pé nǹkan tí àyà ìfẹ́ sọ fún wa òun náà ni àsìkò oorun òun ni àyà yìí òun ló fẹ́ ṣàlàyé fún wa àsìkò oorun ó fẹ́ sọ fún wa pé ìrun ọ̀ranyàn ni àsìkò rẹ̀ náà kéèyàn ó kí lásìkò rẹ̀ ọ̀ranyàn ni òun ni àyàtà tó wà níwájú wa yìí òun ló fẹ́ ṣàlàyé fún wa so àyà yìí àyà márùn-ún ni wọ́n jẹ́ tí wọ́n wà ní alukurani Karim tí wọ́n ṣàlàyé ìjẹ́ ọ̀ranyàn ìrun fún wa tí wọ́n sì ṣàlàyé ìsọfún wa wípé àsìkò oorun òun là máa kírun àsìkò oorun gan tún lágbára ju ìjọ́ranyàn ìrun lọ torí pé téèyàn bá kírun tó ní ojú ọ̀nà yẹn kò wá kí lásìkò rẹ̀ kò ní ní àsìkò lọ kọ́kọ́ ṣáájú kò tó di wípé a máa kírun àsìkò oorun òun náà ni aya yìí òun bọ́lọ́wọ́n bá ti ṣàlàyé àwọn àsìkò oorun márààrún ọlọ́ni akimi sọ́lá. akimi sọ́lá tàlídùnú kì í ìlà àkọ́tàkì ọlọ́ni wa ànábì máa kírun bọ́lọ́n ti pa ànábì láṣẹ ó ti pa gbogbo wa láṣẹ ó ní kí ànábì ó máa kírun gbogbo wa pátá òyìnbó náà ni a máa kírun wá àkíyímù sọlá ó wà nù àyà mi nínú Al-Qur'ani Karim kìí sànàbí nìkan lọ́wọ́ bá pa láṣẹ ìjẹ́ olórí ọlọ́run bá fi darí ọ̀rọ̀ sí i ó wá darí ẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan tiwa náà pé ká máa gbérun nàró ká máa kírun sọlẹ́wọ̀n àgbà náà ó wá sọ àsìkò tá a máa kírun ó wá ní lìdùlùkì ṣámsì níbẹ̀ yẹn gbólóhùn tó yé wájú òun náà ni àṣàmsù oòrùn òun ni gbólóhùn tó yé wájú oòrùn gbólóhùn tó tẹ̀lé òun ni àwọn tí wọ́n ṣáájú lọ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí dùlúùkù àwọn kan wọ́n pe dùlúùkù wọ́n pe ní gùrúùbù ìyẹn ni pé gùrúùbù ṣàmsì kóòrùn ọwọ́ wọ́n ní náà ń pè ní dùlúùkù àwọn kan wá sọ fún wa wípé kóòrùn ọwọ́ kan o ìtumọ̀ rẹ̀ ni zawalu shamsi ankabidi sama òun náà ni kóòrùn ọlọ́ra yẹgẹrẹ kúrò ní àárín sánmà wípé ìtumọ̀ rẹ̀ nìyẹn kóòrùn ọyẹgẹrẹ kúrò láàárín sánmà wípé ìtumọ̀ rẹ̀ nìyẹn àwọn apá wa ń ṣàlàyé fún wa wípé èwo gangan wá ní ìtumọ̀ rẹ̀ àwọn apá àjẹkọyọ wa wípé dùlúùkù yìí o ìtumọ̀ tó máa jẹ́ òun náà ni ìtumọ̀ wípé kí òrùn ọ yẹ̀ kúò láàrin sánmà nígbà tí a bá ń sọ bí ọwọ́ aago méjìlá àbọ̀ àbí ọwọ́ aago kan àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n wá ní ẹ̀rí tó wà òun náà ni pé àdíìsì kan wà èyí pé àdíìsì yìí ó jẹ́ àdíìsì tó yẹ pé àwọn àpá sọ fún wa wípé ó wọ dárájà tó lẹ̀ hasan èyí tó jẹ́ wípé. òṣìṣẹ́ ọlọ́run ọba nínú àdìsí àdìsí jábìrì bùnú abdullahi ni ó ní da outrasi asalam mo invite anabi wa máa ń ṣá amínú asáàbì yìí àtàwọn tánàbí bá fẹ́ nínú àwọn sàbẹ rẹ̀ pé kókó wọn wá fàtọ́ ìmọ̀ indi wọ́n wá jẹun lọ́dọ̀ mi súnmọ́ kọ́rọ̀ ju iná zálátì àṣàmùsù wọ́n wá jáde nígbà tí òòrùn yẹ lọ́sàn-án òòrùn yẹ àtàrí lọ́sàn-án fàkọ́ fàkọ́rọ̀ jẹ́ nàbísà sálàm ànábì lọ kọ́kọ́ jáde fà fàkọ́ ọlọ́wọ́ ní okruj ya ababakiri ìwà abubakiri ìwọ náà jáde tẹ̀lé mi. fahada iná dálákàtì àṣàmùsù anabi ní táìmù tá a wà yìí ó ní ìgbà tí òòrùn kúrò láàrin nígbà ti wá lọ́dọ̀ anabi tí àdìsí dẹ̀ ní ó ní dárájà tó hasan sọ onídàájá tó hasan gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún so látara bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé ó ní àwọn túrúkù tó pọ̀ táwọn afáàfi sọ yìí pé ó ní dáràjàtù usni ìmọ̀ọ́dá so lẹ́yìn wá gbà náà àdíìsì míì tún wá wá èyí tó jẹ́ wípé nínú rìwáyà àdíìsì Jibril ó ní àtàní ànábì ní àtàní jìbìrìl jìbìrìl wá bá mi lìdùlùkì ṣàmsì nígbà tí dùlùkì ṣàmsì ṣẹlẹ̀ ó wá ní ìnà zálàtì ṣàmsì nígbà tí oòrùn tó yẹ kúrò láàrin sánmà fàṣọlá bí àdúrà ó dẹ̀ kírun àyílà òkè fún mi so ẹ̀rí yìí ló fìdí múlẹ̀ pé ó ń ṣàlàyé fún wa wípé dùlúùkù yìí ó ẹ bá túmọ̀ ẹ̀ ní gurubu shamsi kò ní í jẹ́ gurubu shamsi níbí ní tó máa túmọ̀ sí ni kí ni ọ zawalu shamsi àwọn tí wọ́n jẹ́ àwọn àpá onílùmọ̀ wọ́n jẹ́ kó yé wa wípé kódà dálaka gangan fún ara rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé máàlà ó sẹ́rí wàzáàlà ó dẹ̀yẹ̀ so máàlà tóun bá sẹ́rí wọ́n ní máàlà ti ṣàmsù mẹ́ńkábídì sàmà wàzáàlà ti ánìkù òòrùn yẹ ó ó ó ó ó múfù kó o ní àárín sánmà ọwọ́ ayẹ̀ kó o bẹ̀ tó bá di ìgbà tí òrùba fẹ́ wọ́n ní máa dálàkà ti ṣàmsù á ní ìyẹn ni pé máa láti ṣàmsù ìlà gùrù òun náà ni pé òòrùn náà ti lọ sẹ́rí lọ síbi wíwọ̀ làwọn afáfẹ́ sọ yìí pé níbi bí o ìtumọ̀ tí ó túmọ̀ sí òun náà ni ìtumọ̀ tó kọ́kọ́ mú wá lákọ̀ọ́kọ́ tó pé òun ní òkọ́kọ́ ṣẹlẹ̀ sí lákọ̀ọ́kọ́ yíyẹ àkọ́kọ́ ní sánmà rẹ̀ òun náà ní kíni o òun náà nígbà tí ó bá yẹ láàrin ọ̀sán yíyẹ ẹlẹ́ẹ̀kejì ní ìgbà tó bá fẹ́ lọ sí kíni o tó bá fẹ́ lọ wọ̀ bàdó bá dẹ̀ ti lo dùlùkì yìí ó bí pé yíyẹ àkọ́kọ́ òun náà ni wọ́n máa ṣe kíni o òun náà ni wọ́n máa túmọ̀ sí i ìyẹn sọ fún wa wípé yíyẹ yìí òun ló máa jẹ́ tá a bá ní ká lọ lo gùrúbù ṣámsì àyà tá a fẹ́ túmọ̀ yìí kò ní ṣe túmọ̀ tá a bá ní pé máa gbẹ́rùn náà ró nígbà tí oòrùn bá wọ̀ ìlà àgọ́sákì lẹ́ẹ̀lì lọ́ọ́dì ìgbà tí alẹ́ tí ó fi di pé ó kún kùntàn yányán lọ́ọ́dì ìgbà tí ó kún kún alẹ́ ó bẹ̀rẹ̀ a rí i pé ìrun tó máa lè kó sínú ó lè má ju méjì lọ magrib àti kíniọ àti ṣáì torí ẹ eléyìí tó sọ fún wa pé nítumọ̀ pé dùlúkì yóò kò sí nǹkan tó bẹ́ẹ̀ túmọ̀ sí tó ju kíni lọ o ìgbà tó òun bá yẹ̀ láàrin sánmà so ó jẹ́ ìtumọ̀ dùlúkì ẹlẹ́ẹ̀kẹta ọ náà ni láàmù tó wà ń bẹ̀ yẹn akínísọ́láta lídùlù kìí ṣàmùsì ó ní ẹ máa kírun àwọn kan ní láàmù yẹn máa túmọ̀ sí bàdàdùlùkì ṣàmùsí lẹ́yìn ìgbà tí oòrùn bá ti yẹ kúrò láàrin sẹ́mà tòbídọ́rùn bá ti wà láàrin sẹ́mà ó kéré jù yóò lo àsìkò díẹ̀ mẹ́ẹ̀ bíi fifteen minutes kó tó di pé yọ yẹ kúrò ní kíni ọ àárín sánmà so àwọn àti sọ pé ẹ máa kírun nígbà tí oòrùn bá ń yẹ̀ lọ́wọ́lọ́wọ́ kì í ṣe gbàtí bá ń yẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọba ọ̀túnmọ̀ sí ní o bá dàdùlù kí kìnìún ṣàmùsì àbí kí wọ́n sọ fún wa yí pé ń dàdùlù kí ṣàmùsì nígbà tó oòrùn bá yẹ̀ tán àbí lẹ́yìn ìgbà tí kíni o oòrùn bá yẹ̀ tán àwọn kan pé láàmì yẹn ipe reason torí pé àsìkò lọ máa ń jẹ́ reason tá a fi máa ń kírun ẹ máa jẹ́ni tí ó máa kírun lìdùlùkì ṣámsì ntí ọ̀pá tẹ́ẹ̀pì kírun ni pé tóòrùn bá ti yẹ̀ tán òun ni ọ̀pá tẹ́ẹ̀pì kí ni ó tẹ́ẹ̀pì kírun dùlùkù ṣámsì olówádúró fún òòrùn yẹ òòrùn tó yẹ yẹn ó ti ṣe sábàbí pé ká kí zúrì ṣùgbọ́n ṣáwá lè kí asúrì àwọn àfáàní òun náà lọ máa dúró fún pé ká kírun asúrì nítorí pé àáyà ìdùlùkù ṣámsì yẹn ti dúró fún bẹ́ẹ̀ pé ká kírun zúrì ká kírun asúrì torí pé a ṣe jámù láàrin méjèèjì lè údìrì tá a bá láwùjáre a gbọ́dọ̀ ṣe láì láwùjáde kí ọ̀gá ọ̀gá pé àlèṣe jámù láì láwùjáde ara àbẹ̀nú rẹ̀ o ó sì ti mú gbólóhùn wa ìlà ó rí pé irun yẹn lọ omi gba àwọn àsìkò kan wà àkìzúrí àti asúrì tóòrùn bá ti yẹ kúò àkìzúrí àti asúrì àbí ká máa kìzúrí àti asúrì lọ títí lọ ọlọ́run wa ní ìlà gọ́sákì lẹ́yìn ọlọ́ni àwọn akírun yẹn ìlà gọ́sákì lẹ́yìn nǹkan tó ń pè ní gọ́sákì òun náà ni wọ́n ń pè ní ashafak shafak méjì òun la ní ìyẹn náà máa ń pè ní tamọ́ oko kan wà wọ́n ń pè ní ashafaku alẹ́ ahmaru ìyẹn ni pé tamọ́ pupa òun ni máa jẹ́ tamọ́ oko èyí tó jẹ́ pé tó bá ti wọlé báyìí ìrun magribi a rí i pé eléyìí máa tan ọmọ sí kíní oko ni tó bá ti wọlé báyìí òkùnkùn ni ó wà ní kíní o lẹ́yìn rẹ̀ so ìyẹn ló fi jẹ́ pé ìrun magribi àwọn àfáà máa fi tamọ́ oko dé àsìkò rẹ̀ yóò wọlé nígbà mi òòrùn ó ti wọlé títan oko yẹn ó jáde títan oko yẹn bá ti wá wọlé tányányá ìrun magrebi ó wà lọ pípásíkò ìrun magrebi ò kígùn so àwọn apá sọ fún wa pé adẹ̀tún ní aṣáfẹ́kulẹ̀ abiyad tí òòrùn bá tí ilẹ̀ bá kọ́kọ́ dúdú lálẹ́ tí magrebi bá tó tó bá tún yá yóò tún dégbà tó kó funfun padà tílẹ̀ bá kọ́kọ́ dúdú lálẹ́ tó bá di bẹ́ẹ̀ yóò dàgbà rẹ̀ bóde kí ni o ó tún funfun padà yẹn náà ń pè ní aṣafakulẹ̀ abiyad ìyẹn wà á padà wọlé lálẹ́ pátá yẹ́yẹ́ òkùnkùn biribiri ọ̀wà wà ìyẹn nígbà tí ọba sásìkò ṣùpá òkùnkùn biribiri ọ̀wà wà títan mọ́kọ abíyàdùn yẹn bá ti wọlé ìyẹn ní ìṣá ìṣekínni o ó parí nìyẹn ìyẹn látara fún wa pé a máa tó twelve thirty nígbà míì àdèmọ̀ wá sẹ́yìn so ọlọ́run bá fi ń ṣàlàyé fún wa wípé ìlà àgọ́sákì lẹ́yìnì lọ́ọ́dí bí dúdúdú òru wàmí sáré gọ́ọ̀sìkín ìdá wákọ̀ọ́bà àti níbi aburú nǹkan tó jẹ́ wípé gọ̀ọ̀sìkì yóò dúdú biribiri yẹn ní òkùnkùn ìdá wákọ̀ọ́bà nígbà tó bá dúdú biribiri. Biri tí ó fi di òkùnkùn alẹ́ ìyẹn ni pé ìgbà wo ni gọ́sákì yẹn òun ní máa pa títa mọ́kó bá ti wà ìran mọ́gíríbì ṣe kí ni ẹ ó ti wà nìyẹn àwa lè kírun mọ́gíríbì pẹ̀lú ìṣáì a sì lè kírun mọ́gíríbì lásìkò títí ẹ̀ nígbà tí ó bá sí àwíjáde fún wa lẹ́yìn náà a kírun ìṣáì náà ní kí ni àsìkò rẹ̀ ó bì pé láti bí lìdùlùkì ṣámsì ìlà kìnìún gọ́sàkì lẹ́yìnì ìrun mẹ́rin ní mẹ́rin báyìí ó ìrun mẹ́rin ọwọ́ akùnrin ẹyọ kan wọ́n kúrò ánàlfàjẹ́ ọwọ́ ni akimi akimi kìnìún kúrò ánàlfàjẹ́rì kùránù bẹ́ẹ̀ sọ̀láàtù ló túmọ̀ sí a kì ní kíni ọ kùránà lè fajiri gbogbo àwọn afúntẹ̀sí nígbà yìí pé kùránù tó wà ń bẹ̀ yẹn kí ló túmọ̀ sí o sọ̀láàtà lè fajiri yẹn ni pé wàá gbé náà rò ó ìrun o ìrun àlìfájàrí ló jẹ́ pé ìrun àlìfájìrì òun nìrun tó dá dúró àsìkò gbogbo òrùn mẹ́rẹ̀ẹ̀rin òun so mọ́ra wọn ni tá a bá ti bẹ̀rẹ̀ ẹnu zúrì báyìí àsìkò rẹ̀ ọ máa lọ yọ tó bá ti ń parí tán lójú ẹsẹ̀ báyìí ìran àṣírí dẹ̀ wọlé ìran àṣírí àsìkò rẹ̀ tí bá ti ń parí báyìí ìran mọ́gírìbì wọlé ìran mọ́gírìbì àsìkò tí bá ti ń parí báyìí ìran ṣáì wọlé ṣùgbọ́n tí ìran ṣáì bá ti ń parí ìran kankan ò tí ì wọlé ìrun kí ló kù o ìrun òru olókù ìrun òru ló kù ìrun òru láwọn àyàn títí títí tí sọ̀láàtù láìlì masna masna wáyìdá kíftà tùlú àlìfájírì fa áùtẹ̀r àdìsí tó lọ́la fíà ni tóbi dìmúlẹ̀ òun náà ni pé ìrun òru méjì méjì ni tọ́ba tí wọ́n ń bẹ̀rù pé lẹ́ẹ̀ ti fẹ́ máa àlùfájàre ti fẹ́ yọ ọ́ àyàn kí ni o wítìrì irun òru nìyẹn téèyàn bá fi lè kírun ìṣáì ní aago méjì òru kọ̀dọ́ọ̀wù ló san kọ̀dọ́ọ̀wù ló san torí pé kí ni o àsìkò extend débẹ̀ àwọn afáà tí wọ́n nígbàgbọ́ wípé àsìkò irun ṣáì ó di bàtà àlùfájàre bá tó yọ kò sí àìrí tó fìdí ẹ̀ múlẹ̀ fún lóbi jẹ́ pé ìrun àsùnbà òun bẹ̀rẹ̀ báádà tùlú ìlfàjírì lẹ́yìn ìgbà tálùfàjárì bá ti yọ ìlà tùlú ìṣàmsì tóòrùn ó fi yọ tóòrùn bá ti wá yọ ìrun àsùnbà ti dúró nìyẹn òòrùn lè yọ ńgbà míì láago méje kọjá aago méje àbọ̀ kò ní jù bá ń lọ sí aago mẹ́jọ to eight ìrun ó ti òòrùn ó ti yọ tó bá ti yọ ìrun àsùbá àti ṣe kí ni o ó ti dúró nìyẹn lẹ́yìn rẹ̀ kò sí lẹ́yìn rẹ̀ kò sírun kankan mọ́ tí a tún kí àyàfi àwọn àfáà tí wọ́n bá sọ pé dùn wà pẹ̀lú ìyàpẹ̀lú tí mẹ́rọ́dà àwọn àfáà tí ó fi wá di pé òòrùn ó fi yẹ̀ kó láàrin sánmọ́ ìyẹn ló fi jẹ́ pé irun ṣubú nìkan ló ṣe kí ni o ó dá dúró ọlọ́run náà ṣe kí ni o ọlọ́run yọ gedegbe níbí ọlọ́run ní wá kúrò ánàlfàjẹr ọlọ́run ní bẹ́ẹ̀ ni sọ̀lá tàlfàjìrì ìran àsùnbá àtórí pé tùlùwùlì fàjìrì làá fi kí ọlọ́run ní ẹ gbọ́dọ̀ kí ìran wákàtí márùn nìyẹn àwọn afáwọn wa ní kí ló dín ẹgbẹ́ Qur'an al-fajiri wọ́n ní ìtumọ̀ mẹ́ta ni ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba sọ fún wa wípé Qur'an ní kíka nǹkan tẹ́ ẹ bá fẹ́ kírun àlùfájàrí ẹ jẹ́ kíkìrá yín ogún gan-an níbẹ̀ nǹkan àkọ́kọ́ nìyẹn pé lọ́lọ́ọ̀bí pé ní Qur'an al-fajiri. ẹ jẹ́ kíkìrá yín ó ṣe kí ni ó kan gan-an ẹlẹ́ẹ̀kejì táwọn sọ ni ipe torí pé kìrá nínú òrun pé gbogbo òrun náà ni wọ́n ń jẹ́ Qur'an Qur'anul gbogbo òrun náà ni ń jẹ́ Qur'an ìyẹn ni pé torí pé kí ni ó kíka nǹkan nínú òrun ọ̀ràn ni tó bá ti jẹ́ pé nǹkan bá fi dípò ìrun. ọlọ́ni wáríkà òun máa rọ ọkụ ìtumọ̀ ẹni wípé ìwọ ànábì máa kírun pẹ̀lú àwọn tí ń kírun nítorí pé rùkú jẹ́ ọ̀ranyàn nínú ìrun ikọ̀ ọlọ́run bó bẹ́ẹ̀ ọlọ́ni wàtàkọ́ ma a náírà àwọn ọlọ́run ọba rí bí ó ti ń lọ tó ń bọ̀ má a ṣààyè pẹ̀lú àwọn tó ń forí kanlẹ̀ níbẹ̀ yẹn ìjọba bá gbà lórí pé má a lè mùsọ̀lì pẹ̀lú àwọn tó ń kírun nítorí pé ìforíkanlẹ̀ jẹ́ dandan nínú ìrun pé kọ́lọ́wọ́n bó lo sùjúdù fún ìyẹn ló fi jẹ́ wípé sọ inú àdìsí kan ẹnìkan ní òun fẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ ànábì ànábì ní àìní bìkẹ́sà ti sùjúdù ràn mí lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kí ni o ìforíkanlẹ̀ ìtumọ̀ tó tún máa bẹ̀ ni pé kí ni o àbíkẹ́sẹ́rọ́tì kí ni o sọ́láàtì máa yan náà pílà tó pọ̀ orí kí ni o òun ló túmọ̀ sí wọ́n nítorí pé kíka nǹkan ó jẹ́ ọ̀rẹ́ ẹ̀yàn nínú òrun lọ́lọ́mi pé kòrò ánálẹ̀ kí ni ọ ẹlẹ́ẹ̀kẹta wá nìyí lọ́lọ́ọ̀bá sọ ń bíi pé iná kòrò ánà rízì ọlọ́ni iná kùrọ̀ áánà lè fájírì káánà máṣíúdá ọlọ́ni torí wípé kùrọ̀ áánà lè fájírì ìran àsùnbà káánà máṣíúdá ó jẹ́ nǹkan tí àwọn màláìkà tí wọ́n máa ń wà pẹ̀lú ẹ̀ wọ́n máa ń wà bẹ́ẹ̀ wọ́n máa ń gán ní kíni ọ fàyẹ̀ṣẹ̀hádù lọ́ọ̀hù ọlọ́run ọba gangan ó sọ pé òun débòtìwánú àdìsí òun máa ń wítínẹ́sì ń ṣubú ìta máa ń kí gbogbo ẹ̀ náà ni wítínẹ́sì ọlọ́dún fi ṣe àkàkùn rẹ̀ wàmàlá ìkàtù lẹ́yìn wàmàlá ìkàtù nàár màláìka alẹ́ àti màláìka ọ̀sán. àwọn náà tún wítínẹ́ẹ̀sì ìrun yẹn lórí ẹgbẹ́ àdìsí abiru rẹ̀ rọ̀ ó sọ fún ayọ́dàmí sàṣẹ ànábì ní yàtà àkọ́bù náà fi kún màlá ìkàtún lẹ́yìnì wà màlá ìkàtún náà màláìka ọ̀sán àti màláìka alẹ́ wọ́n máa ń gbaṣẹ́ lọ́dọ̀ yín wọ́n máa ń lọ wọ́n máa ń bọ̀ fi sọ láti nínú wọ́n máa ń kóra jọ wàfi sọláàtìlẹ̀ asìrì nínú ọ̀rọ̀ àlàásàrì wọ́n kóra jọ fàyàrújú lẹ́dínà bá tu fíìkùn àwọn tí wọ́n bá wá sùn lọ́dọ̀ yín dilẹ̀ mọ́ wọ́n wàá gun òkè lọ wọ́n wà pẹ̀lú ìbàdàn bá ń kírun fàyẹ̀sì àlùhùn rọ́bùhùn ọlọ́run a máa béèrè lọ́wọ́ wọn wọ́n wà á lámùbíkùn ọlọ́run gan mọ̀ bó ọmọ bẹ́ẹ̀ ti rí o ọlọ́run bẹ̀rẹ̀ kéé fa taraktum ìbàdí báwo lẹ́ẹ̀dì fún àwọn ẹrúsìn mi sílẹ̀ sí fàyàkùlù wọn ni àtẹ̀yìnà hùn ìgbà tá a wá bá wọn ní ọwọ́ ìrọ̀lẹ́ wà hùn yùsọ̀lù wà tàràkìnà hùn wà hùn yùsọ̀lù ìbàdàn ló bẹ́ẹ̀ fi wọ́n lẹ̀ wọ́n tún kírun ni so ìyẹn ló fi jẹ́ pé àwọn pàdé ara wọn oore tọ́lọ́wọ́n bá ṣe fún wa nìyẹn ọlọ́ọ̀ni ìran àsùnbá káwa náà máa ìrẹ́ káwọn náà máa gbìyànjú àti máa kí ni ìrun tó ṣòro ni bóyá pé ìrun àsùn bá ṣòro kí fún àwọn tó bá jẹ́ mùnáfìkì bẹ́ẹ̀ náà ni ìrun ìṣá ó ṣòro kí fún àwọn tó bá jẹ́ mùnáfìkì nínú àwọn àrùn tó dún lágbára náà nínú asiri téèyàn gbọ́dọ̀ máa téèyàn gbọ́dọ̀ máa fi ṣeré téèyàn gbọ́dọ̀ máa fi ṣeré nídìí eléyìí òun náà ni pé ọ̀hún iná Qur'an al-fajiri kàánà mashuhuda ìrun tá máa ń kí ní àsìkò àsùbá ó jẹ́ nǹkan tó jẹ́ wípé àwọn màláíkà wọn a máa wà ń bẹ̀ so àyà yìí ó ṣàlàyé fún wa bó ti jẹ́ ọ̀ranyàn ìran wákàtí márààrún wọ́n kà fún wa wọ́n kà fún wa súrà míì èyí tó jẹ́ pé òun náà dá gẹ́gẹ́ bí súrà yìí nusratu ud. No kùránì ẹlẹ́ẹ̀kọkànlá aya one hundred and fourteen òun náà tún ní aya tó dàbí aya tá a kà yìí márùn-ún rẹ̀ lọ́wọ́ wà alukurani kiri ẹlẹ́ẹ̀kejì nìyí ọlọ́ni akimi sọlá. wa sọlá ọlọ́ni wa akimi sọ̀láàtà máa jẹ́ ẹni tí ó máa kírun tọ́ra fáyínà áárì ní ẹ̀gbẹ́ méjèèjì ọ̀sán ọ̀sán ní ẹ̀gbẹ́ mélòó ẹ̀gbẹ́ méjì wọ́n ní ó gbọ́dọ̀ máa kírun tọ́ra fáyínà áárì ẹ̀gbẹ́ méjèèjì ọ̀sán ìrun mẹ́ta ló kójọ sínú èèyàn báwọn ẹ̀gbẹ́ méjèèjì ọ̀sán òun ni kọ́ ọ máa fi kírun sọ́tò kúránì ẹlẹ́ẹ̀kọkànlá aya one hundred and fourteen wàá kí mi sọ̀lá àtà tọ́ra fáyì nàá ẹ̀gbẹ́ méjì tọ̀sán ní bóò làwọn afáà ti pín ọ̀sán ọ̀sán bẹ́ẹ̀ láti bí tùlú ulfajiri tí ó sì yé méjì ń bẹ́ẹ̀ tùlú ulifajiri òun ni ọ̀sán ti bẹ̀rẹ̀ torí pé alẹ́ àtọ̀sán la so alẹ́ ìlú wa nàár òun náà ni pé tùlú ulifajiri olùsán ti bẹ̀rẹ̀ tí alifajari bá ti yọ onímọ̀lẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ tí alifajari bá wá yọ ẹ̀gbẹ́ kan nìyẹn títí tóòrùn ó fi yọ ẹ̀gbẹ́ kan nìyẹn tóòrùn bá wá yọ títí tóòrùn ó fi yẹ kúrò lójú sánmà àárín nìyẹn àárín ọ̀sán nù sọ tí ọ̀run bá wá yẹ kó lójú sánmà tó rùn ó fi wọ̀ oníkí ni o ẹ̀gbẹ́ kejì ó bí gbé ẹ̀gbẹ́ alákọ̀ọ́kọ́ kí ni a kì í bẹ́ o a kì í run ṣubú yìí níbẹ̀ ṣùgbọ́n títa àárín yẹn àìṣe kí ni o àìkírun ń bẹ̀ bí ó ṣe pé ìrun dùn a táwọn àfáà ní ìyàpá ẹnu ń bẹ̀. so ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kejì ní kíni o lẹ́gbà tóòrùn bá yẹ tóòrùn ó fi wọ̀ lẹ́yìn o ìrun méjì àákírun kíni o ìrun zúrì àásìkírun kíni o àlẹ́ àsìrì ọlọ́ni wàzúlẹ̀ fáwọn. ọlọ́ni wàzúlẹ̀ fáwọn lẹ́yìn. zulafan zulfatu onípe ní tọ́ ifatun ó wá máa ń jẹ́ ìjọba jẹ́ nǹkan àkọ́kọ́ òní máa sábà jẹ́ tọ́ ifatun nǹkan tó bá jẹ́ abala àkọ́kọ́ nínú alẹ́ ni wọ́n máa ń pè ní zulfatu ó wá jẹ́ pé abala méjìlá dẹ̀ ní ìdí ọlọ́wọ́ ni wàzúlà fáwọn. ọlọ́run ni àwọn abala méjì jámù yẹn máa túmọ̀ sí abala méjì ni ó túmọ̀ sí gbé jámù àwọn túmọ̀ sí méjì abala méjì àkọ́kọ́ alẹ́ kí ẹ kí ni o ẹ kírun kí ni abala àkọ́kọ́ òun náà ní kí ni ọ abala magrib abala ẹ̀kejì òun kí ni ọ abala ìṣáì so ọ sọ̀rọ̀ ọ̀run wákàtí okù ayé ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ní sọ́tù Rome ayé ẹlẹ́ẹ̀kẹta Quran thirty ayé eighteen ati seventeen Quran thirty ayé eighteen ati seventeen ọlọ́run ọba ń sọ fún wa ń bẹ̀ sọ ọlọ́run ọba ń sọ fún wa ní ayé seventeen ati eighteen ní swatu rum quran thirty ọlọ́run fasubhanallahi fasubhanallahi ina tumsun. fasubhanallahi ina tumsun wa ina tusbihun ọlọ́ni pàṣùmọ̀ ànàlọ́ mímọ́ ọlọ́run ọba ìnàtùmùsùnà tá a ní kájú ni pé mímọ́ gbọ́dọ̀ máa wà fún ọlọ́run ọba mímọ́ ọlọ́run ọba yẹn ni pé ìrun kíkí gbọ́dọ̀ máa wà fún ọlọ́run àáfàá kan gbà pé subhana bíi ala azim subhana bíi ala ala ojúbù lọ yẹ kọjẹ nínú ọ̀ràn torí pẹ̀lú kẹlmà yìí so ní báwọn afáà ti gbé báwọn afáà fa subhana a máa túmọ̀ sábà a máa túmọ̀ sí òkèrùn ìrun ó gbọ́dọ̀ máa wà fún ọlọ́run ọba ìyínà tùmùsùn nígbà tẹ́ ẹ bá ń di màsáù màsáwù dẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí oòrùn bá ti yẹ̀ títí tí kí ni o oòrùn ó fi lọ wọ̀ màsáwù bẹ̀rẹ̀ bá dà kí ni o zawali shamsi onípe ní màsá títí tí kí ni o tí ó fi di gurubi shamsi olùgbèrú bẹ́ẹ̀ láti mẹ́yẹn o akírun méjì òun náà ni kí ni o alimagiribu eh, akírun kí ni o. Ah, Eh, masáwù bẹ̀rẹ̀ jàre láti ìgbà tí gurubu shamsi sọ́rí gurubi shamsi òun náà ni masáwù ṣe kí ni ọ ló ti bẹ̀rẹ̀ so gurubi shamsi náà pé ọwọ́ ìrọ̀lẹ́ ni pé ìgbà tó òrùn bá ti wọ̀ yẹn náà pè ní masa so gurubi shamsi òun la máa pè ní masáwù so ó wá máa kó irun méjì sínú irun wo ni o irun magribi àti ìṣá ọlọ́ni wa iyín náà kí ni. wọ́n ní ìrìnàjò ìgbà wọn ọlọ́run ní wà ína tùsùbí ùn ọlọ́run ní wà ína tùsùbí ùnà nígbà tó bá di àsùnbà nígbà tẹ ẹ bá jí láàárọ̀ kẹ ẹ kírun ìyẹn ni sọ̀lá tó lè kí ni ọ fàjìrì náà wàláwùlẹ̀ amdu. ọlọ́run ló tún ní alẹ́ amúdù òun lẹ gbọ́dọ̀ ka alẹ́ amúdù láì rọ́bìlẹ̀ alámínà fún so ní sánmà fi sàmà wá ti wà lárúdì ọlọ́run ọba ló ní ká kírun fún òun ní sánmà àti nílẹ̀ ẹ̀lẹ̀ ọlọ́run ọba ló ní ọlọ́run tí wọ́n á ní kí ni ọ ẹ̀tí wọ́n subhanallah ọlọ́run ni wà àṣìyàn ní ọwọ́ ìrọ̀lẹ́ àṣìyàn ní ọwọ́ kí ni o ìrọ̀lẹ́ ẹ gbọ́dọ̀ ṣe kí ni o ìyẹn lọ́wọ́ ìgbà tóòrùn bá fẹ́ lọ ẹ gbọ́dọ̀ kírun ìrun kí eléyìí ìrun asúrì nìyẹn ọlọ́ni wà iná tó zì irú ọlọ́ni lásìkò tẹ́ ń lo zúrì lọ́wọ́lọ́wọ́ ìrun kí nìyẹn o ìrun zúrì nìyẹn àṣìyàn olótúmọ̀ sí ìrun kí nìyẹn o asúrì wà iná tó zì irú nígbà gbogbo nǹkan bá clear dáadáa báyìí tó hàn dáadáa ìrun kí nìyẹn o ìrun zúrì nígbà tẹ́ bá wà lásìkò zúrì ẹ kì zúrì so aya eléyìí náà ò ní aya ẹlẹ́ẹ̀kẹta tí ọlọ́run ọba fi ṣàlàyé pé ìrun wákàtí márààrún kí ni ọ̀ràn àyàn ni so lára àwọn aya tó wọ́n ti fi ṣàlàyé òun náà ni suratu Taha suratu Taha Quran twenty aya one hundred and thirty Quran twenty aya one hundred and thirty ọlọ́run bá fi ṣàlàyé pé ìrun wákàtí márààrún yìí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ máa kí so ìrun wákàtí márààrún dandan ni fún wa a gbọ́dọ̀ kí ayé ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni suwátù tọ́ a Quran twenty ayah one hundred and thirty now. ọlọ́run ni pàṣípẹ́rẹ́ alámà yakùnú ọlọ́ni wa ànábì ṣe sùúrù lórí nǹkan táwọn kèfèrí tí wọ́n ń sọ náà. ọlọ́ni wa sábì bí amdi rọ̀bíkà ṣàfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba rẹ kọ́bílà tùlú ìṣàmsì kóòrùn ó tó yọ ṣàfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba rẹ. ọ̀rọ̀ kan bí wọ́n lọ́wọ́ kọ́bílà tùlú ìṣàmsì ni pé kírun àsùnbà ìyẹn ni pé kírun fọlọ́run ọba rẹ̀ síwájú kí òrùn tó yọ ìyẹn ni pé kírun kírun ṣubú ì wà kọ́bílà gùrú bìhá tún kírun fọlọ́run ọba rẹ̀ kóòrùn ọ̀ tó wọ̀ kí ló kí bẹ́ẹ̀ ó zúrì àti kí ni ọ̀ so àwọn kan ẹgbẹ́ wọn gùrú bìhá tó gbé kí asiri asiri nìkan ló máa jẹ́ bẹ́ẹ̀ sọlọ́ máa dá àṣírí yọ ń gbà mí torí pé àṣírí jẹun tó ṣe pàtàkì náà mú. ọlọ́run ní tó bá di àárígun tó bá di àwọn alẹ́ láwọn àsìkò alẹ́ ìyẹn ni pé àsìkò àkọ́kọ́ alẹ́ ọlọ́run ọba ní fàṣàbẹ̀ ọlọ́run ní ọlọ́run mú wa ní jámù ìrun méjì lókè mẹ́wàá mi àná ìláì lásìkò alẹ́ ọlọ́run ní kó kí magribi àti ṣáì lálẹ́ ọlọ́ni wá àtìrọ́pà nàárì ọlọ́ni àti àtìrọ́pà nàárì ọ̀wọ́ni àtìrọ́pù tó gbẹ̀yìn nínú ọ̀sán ló máa kà yín sílẹ̀ yẹn tó gbé àtìrọ́pù àti bísọ́nà mẹ́ta iná ni àtìrọ́pù nàárì àsìkò ọwọ́ ni o zúrì nìyẹn ìyẹn ló máa rẹpísẹ́ǹtì àsìkò àìlà kó o kírun fọlọ́run la alákatàrọ̀dọ̀ tó gbé tó bá ti ń kírun fọlọ́run ọba ó fìdí múlẹ̀ wípé tẹ́rẹ́dọ́ sọ ó padà di ẹni tó ṣe yí pé kíni ọ̀ ó máa yọnu sí tọ́lọ́wọ́n bàbá ṣe fún ọ tó bá dijọ́ bíi nàìjíríà wọn. nam okò ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni suratu Qaf suratu Qaf òun náà ni ẹlẹ́ẹ̀karùn-ún Quran fifty aya thirty nine àti forty suratu Qaf nam ọlọ́run fasabbih bi amdi rabbika ìsìntìní. nam sọ́tù kọ́ọ̀fù Quran fifty aya thirty nine to forty. ọlọ́run ṣe sùúrù lórí nǹkan tí wọ́n ń sọ. ọlọ́run ní kírun fọlọ́run ọba síwájú kọ́bílà tùlú ìṣàmsì ìyẹn ní ìrun àsùnbà wà kọ́bílà lùgùnú bí bẹ́ẹ̀ wọ́n á máa túmọ̀ sí irun méjèèjì ni ó túmọ̀ sí ó máa túmọ̀ sí irun zuri àti irun kíni asuri wà mí náà alẹ́ náà tún kírun fọlọ́wọ́n ọba kí magrid àti shai wá àdìbárọ̀ sùjúdì sùjúdì bẹ́ẹ̀ ni wá àdìbárọ̀ sọ̀la máa yan náà fílà lẹ́yìn àwọn àrùn wá àdìbárọ̀ kí ni ọ sùjúdì máa ṣàfọ̀mọ́ fọlọ́run ọba àbí kọ́ máa ṣe subhanallah ta ni ká máa ṣe tẹ̀síbí lánàbí ni ká máa ṣe nígbà tá a bá kírun tán ọlọ́run ni wá àdìbárọ̀ salat so máa ṣe subhanallah lẹ́yìn kí ni o ẹ̀yìn ìrun yẹn tó bá ṣe tán àbí kọ́ máa yan náfìlà àwọn nàwáfìlì tó jẹ́ pé ó jẹ́ èyí àsopọ̀ márùn-ún kọ́ máa ṣe lẹ́yìn kí ni o ẹ̀yìn ìrun so àwọn àyà márùn-ún yìí òun náà ní fi díẹ̀ múlẹ̀ fún wa nípa wípé ká mọ̀ wípé ìrun wákàtí márààrún ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ ọ̀ranyàn lára nǹkan tó pèsè ọlọ́run bá torí ẹ̀ lọ sí sánmà àbí tó ṣe pàtàkì jù òun náà ni pé ọlọ́gba ìjẹ́ ọ̀ranyàn ìrun wákàtí márààrún wá láti sánmà òṣìṣẹ́ ọlọ́run ọba gbà wá so látara bẹ́ẹ̀ ìgbà tó ṣiṣẹ́ ọlọ́run ọba dé jìbìrìlù wá kí fún lọ́jọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni jìbìrìlù tún padà wá lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì láti wá kí ìrun náà fún ànábì so látara bẹ́ẹ̀ nínú àwọn àyàtà ń kà fún wa yìí àwọn àfáàjẹ kò yé wa wípé àyàtà wa náà yìí ó sọ fún wa wípé wákàtí márààrún ìrun ó ní àsìkò ìrun márààrún táǹkì nínú ẹ̀sìn ó ní àsìkò ẹ tí ọba ti kí lásìkò rẹ̀ <laughs> làwọn fáfisọ máa gbé ó lásìkò tó bẹ̀rẹ̀ ó lásìkò tó parí bó ti jẹ́ pé ẹni tó kí lásìkò rẹ̀ ó tó tó kò ní ní bẹ́ẹ̀ náà ni ẹni tó kí ní pàtàsíkò rẹ̀ bá lọ tán kò ní ní àyàfi tó bá ní àwíjàre pẹ̀lú ẹ̀ ká máa rí pé à ń kírun wa ní àsìkò lẹ́yìn wá gbà náà àwọn afáàjẹ kò yẹ pé irun yìí ọ̀ranyàn ni tó gbé amúrù là ń bá gbogbo bẹ́ẹ̀ akimi sọláàtà fàṣẹ́bẹ̀ so amúrù yìí ọ̀sọ̀ fún wa pé ọ̀ranyàn ìpìlẹ̀ amúrù òní pé dandan gbogbo àwọn afáàlú dẹ́gbà pé irun wákàtí márùn-ún yìí ó dandan ni lẹ́yìn náà àsìkò oorun ṣẹ́rí tó lè ṣe àti sọláàtà òun ni májẹ̀rún tí mo fi ń lálàáfíà òun náà dẹ̀ tún àsìkò ní ọmọdébà ah, àsìkò tító eh, ah, irun tító irun tító àsìkò làáfi sọ pé kí ni o irun tító kí sọ ọlọ́run bá pa ọ́ láṣẹ ká kírun ní àwọn àsìkò yìí a gbọ́dọ̀ fi sílẹ̀ kádẹ́mọ̀ pé náà wáyà táǹkà yìí ó ń sọ fún ayé pé ìrun zuri àti asuri ó lè ní jamuhu tó bá ní pé tí àwíjàre bá wà bẹ́ẹ̀ náà ni ìrun magribi àti shai ó lè ní jámúù sọ tí àwíjàre bá wà sọ ọlọ́run á ní wa Qur'ana al-fajri ọlọ́run gbé ọlá fún ìrun àsùnbà gan púpọ̀ torí pé òun jẹ́ ìrun tó jẹ́ pé ó tóbi púpọ̀ ká ọlọ́run bá gbé ìrun ọlọ́run fún ìrun àsùnbà ọlọ́run ní inna Qur'ana al-fajri. ọlọ́run torí pé ìrun àsùnbà káánà mashuhudan ìrun tí ọlọ́run ọba máa ń sọ pé ẹ̀yin màláìkà kí lè bá bọ̀ tó ọ̀tọ́ ẹ pé ọlọ́run ọba gángan máa ń fẹ́ kí àwọn màláìkà sọ fún un pé àwọn màláìkà ti ń gbaṣẹ́ fúnra wọn wọ́n máa sọ fọ́lọ́run ọba yìí pé ẹ̀rí abáwọn èèyàn lẹ́ni tí wọ́n ń kí irun lẹ́ni tó gbé kí ni ọ tí wọ́n ń kí irun àwọn adẹ̀tún kúrò lọ́dọ̀ wọn lẹ́ni tó ṣe yí pé nígbà tá a kúrò lọ́dọ̀ wọn wọ́n ń kírun ni. Nam. ومن الليل فتهجد به نافلة لك عسى ọlọ́ọ̀bá tó láre ga wá sọ nínú àyà yìí tó jẹ́ pé ó tẹ̀lé yìí ìtọ́lọ́wọ́ bá ń sọ fún wa nínú àyà tí ó tẹ̀lé yìí tọ́lọ́wọ́ bá fẹ́ ká máa ń bẹ̀ ní wípé ó kú àwọn àsìkò méjì gẹ́gẹ́ mo ti ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan ó kà àwọn àsìkò méjì àsìkò méjì tó kù òun náà ni pé nígbà tí irun ṣáì tásìkò rẹ̀ bá lọ tán ó kú kí o ó kó àwọn àsìkò kan tó jẹ́ pé kálífàjáde ó fi yọ àsìkò ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìgbà tóòrùn bá yọ títí tóòrùn ó fi yẹ kúrò láàrin sánmà àsìkò alákọ̀ọ́kọ́ yìí òun ló ní ẹ̀rí nínú ìpínwá ká kírun àsìkò ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ sọ̀láàtù duha lọ́gbà tó rún ó fi yẹ àwọn àfáà ní àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ń bẹ̀ so à ń bọ̀ wá sọ ọ̀rọ̀ eléyìí wọn ṣùgbọ́n ká kọ́ sọ̀rọ̀ eléyìí ọlọ́wọ́ sọ fánà bíi pé wà mí nà lẹ́yìn ni. ọlọ́run ni wà mí nà lẹ́yìn tó bá wá di alẹ́ fata ajadibi i wà nábì máa fi yan náfìlà òru yẹn là ń pè ní àtàájúd náfìlà onírọ́ ní kánàbí wa máa fi yan lóru fata ajad àdìsí abíyòrè rọ wọn bẹ̀rẹ̀ oṣù ọlọ́run ọba ayùsọ̀lá ti abdul badal maktuba irun wo òun ló jẹ́ ìtọ́lọ́lá lẹ́yìn irun ọ̀ràn yàn kọ́ọ́lá sọ̀lá tó lẹ́yìn òun náà nìrun tá a kí lálẹ́ gẹ́gẹ́ tí wọ́n ní muslim nìyẹn so ọlọ́run bá wọn sọ fún ànábì wọ́n wá sọ fún wa pé irun yóò tẹ́lá pé nǹkan ní ata ajud òun náà ni pé máa ká naomi ìtọ́ba wá lẹ́yìn oorun òun náà ń pè ní ta ajud òun lè kí ṣàìtàn nísìnyí kọ́ wa ní ẹjẹ́ ìyẹn náà fílà tí mo fẹ́ kí ní òru wọ́n ní ta ajud nìyẹn ṣùgbọ́n nínú tarawih wọ́n fi sọ́dọ̀ ọ̀nà sọ pé àwa tá a kọ́kọ́ lọ sùn ká tó kírun tàràwì àwa hafdọ́lù jẹ́ lóye pé kí ni o ó ń sáré kírun tàràwì ẹ̀ lọ lẹ́yìn ṣáì tí ò sí èméjì bẹ́ẹ̀ torí pé tàràwì náà ní jẹ́ kí ni o tahajud orúkọ ló yípadà nìyẹn ọlọ́ni iná náà ṣe atalẹ́yìn ìyá àṣàdù wata á wà ákùwà bùkìlà náà ṣe atalẹ́yìn ẹni pé dídìde lálẹ́ dídìde lálẹ́ kìyàm fìlẹ́yìn dídìde lálẹ́ ó bí pé ọgbọ́dọ̀ ti kọ́kọ́ dùbúlẹ̀ tó ti ṣe kí o tó ti sùn tó wá dìde lẹ̀ yẹn náà pé jẹ́ pé májẹ̀mú nìyẹn èèyàn sùn díẹ̀ náà nígbà bá sùn díẹ̀ ọwọ́ dìde lẹ̀ ọwọ́ yan náà yẹn ọlọ́run bá ọlọ́run sọ fún pé kúmi lẹ́yìnlá ìlà kọ̀líìlà ọlọ́run bá mú wá ní mójúmọ́lù bí ọlọ́run ní pé lálẹ́ fàtà ájáde bí i máa yan náà pílà àwa náà àwa náà gbọ́dọ̀ máa yan náà pílà lálẹ́ bọ́ọ̀dù ká nàbí náà máa yan náà pílà lálẹ́ nǹkan tó kọ́ ní mú bí ni pé àyàn náà pílà amúrù wa ń bẹ ṣùgbọ́n amúrù yìí lọ́dọ̀ tànábì ọ̀ràn àyàn ni ọ̀ràn yẹn lọ́dọ̀ ànábì ṣùgbọ́n lọ́dọ̀ ọtí tiwa kò kí ṣe kí ni o kò kí ń sọ̀rọ̀ àyàn mọ́ torí pé nínú àdìsítà kalẹ̀ kan yẹn wọ́n sọ fún wa pé afudọ́lù bá dàlì mọ̀kìtúbà irun olólọ́lá jù lẹ́yìn kí ni o irun tá a sọ di dandan ọwọ́ ní kí ni o sọ̀lá tó lẹ̀ àtàwọn àdìsí mi ìyẹn sọ fún wa pé irun tó jẹ́ dandan lé wa lórí márùn-ún ni àwọn tó kù kì í sọ̀rọ̀ àyàn ẹ̀ríkẹ́ ìdíwájú lọ́wọ́ ànábì lẹ́yìn inú wákàtí márùn-ún alẹ́ àlàyé àgáyèrú à sẹ́mi tún wà lọ́jọ́ lọ́dẹ ànábì nara ńlá àǹtàtọ̀ wà àyàfi tó ọba fẹ́ ṣe tí ó jẹ́ náà fìlà àwa ti yọ kíni o àti yọ kó mi bá wọn. ṣùgbọ́n ànábì àwọn afáà ní fata ajadi amúrù yẹn sì ṣẹ́kù fànàbì pé kọ́ máa dìde ní kíni o lóru kọ́ mọ́ sí òru kan tànàbí òní ṣe kíni o tí ò ní dìde nọ́fílà òruwá ní bóò làá ti ń yàn án súrà súrátù Muzammil ní àyà tó gbẹ̀yìn rẹ̀ ó ti ṣàlàyé ẹ̀ iná rabbaka yá álámù annaka takumu adina min sulusayil layl. Thank you. ọlọ́run ọba rẹ ti mọ̀ wípé ìwọ nàró adínà ní nǹkan tó kéré sí mínsùlù sáyì lẹ́yìn ó ní pé ọ̀nà mẹ́ta lèèyàn máa gbà yẹn náà fílà lóru alákọ̀ọ́kọ́ ń bẹ̀ two all over three òru èèyàn dá òru sí two all over three òru alákọ̀ọ́kọ́ ẹni bí jẹ́ pé tá a bá gbà pé a òun aago méjìlá àbọ̀ àkànfi ṣàpèjúwe àwọn agbára yìí pé lọ́dọ̀ wa ń bì aago márùn-ún àbọ̀ òun ni aago márùn-ún àbọ̀ òun ni àlùfájàrí yọ kágbà méjìlá àbọ̀ gẹ́gẹ́ bí ní ẹba ti ń dín ní ẹ̀nà ń dín ó lè jẹ́ twelve fifteen gbà míì àkànfi mú táìmù tó yẹ pé òun ló ṣe kíní jù ní méjìlá àbọ̀ àti aago márùn-ún àbọ̀ tá a bá wò láàrin aago méjìlá àbọ̀ agụkan abọ àbọ̀ méjì àbọ̀ mẹta àbọ̀ mẹrin àbọ̀ àti márùn-ún àbọ̀ wákàtí márùn nìyẹn so wákàtí márùn yẹn òun láwà pín sọ́nà mẹta tí a bá pín wákàtí márùn-ún sọ́nà yóò máa jẹ wákàtí kan àti forty minutes máa jẹ wákàtí kan àti forty minutes ó tó bá gbé bá fẹ́ jẹ́ kí dìde òun ó tóbi gan tán yányá òun náà ni kó dìde ní wákàtí tí a bá ti fi eh, á jẹ́ wákàtí mẹ́ta àti twenty minutes ẹ ti jẹ́ lábẹ́ lágbára nìyẹn wákàtí mẹ́ta àti kí ni ọ twenty minutes ló fi máa dìde wákàtí mẹ́ta àti twenty minutes tó bá bẹ́ẹ̀ látago eh, méjìlá àbọ̀ yọkọ ní aago kan méjì àbọ̀ mẹ́ta àbọ̀ yóò wá di pé aago mẹ́rin kù kí ni ìṣẹ́jú mẹ́wàá òní òtò dúró so òní òtò parí kìíní ẹ̀ so ìyẹn ló fi jẹ́ pé ẹni tó mú two all over three ònìyẹn so ọlọ́run bá wọn àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀rọ̀ àbá àtàmẹ́bísà sẹ́làmù yìí pé ẹ̀ ń ṣe kéré tó gbé òun ló jù ìyẹn ló gùn jù onígbẹ ah, ọlọ́ni ẹ dínkù mo fún yín táìmù tẹ́ẹ̀mù fi máa ṣe tàájù ṣùgbọ́n ẹ dínkù níbẹ̀ yẹn ọlọ́wà ni mo forí jì yìí torí pé kí ni o táìmù yẹn gùn dáadáa ń tiẹ̀ ọlọ́wà ni kí ni o wà ní ìsìpà so ọlọ́ni tàbí kí ni o ìdajì rẹ̀ ìdajì wákàtí márùn-ún òun náà ni kí ni o wákàtí méjì ààbọ̀ so ẹni wáyé kọ́ bá mú bẹ̀rẹ̀ òru omi rí pé aago kan àbọ̀ méjì àbọ̀ omi aago mẹ́ta oní so ẹlẹ́kẹta oníkíni ọ wàsúlùsá olórí pé kéèyàn ó mú one all over three èèyàn mú kíni ọ one all over three ẹ̀ lọ́dọ́ máa pé wákàtí kan àti forty minutes ó ìgbà nìyẹn yóò kọ́kọ́ bẹ́ẹ̀ látàgọ́ méjìlá àbọ̀ kíni ọ aago kan àbọ̀ yóò wá parí ẹ̀ ní two ten ọ̀nà máa parí ẹ̀ so bóyí wọ́n ti pin yẹn ó wá lè wọ́n ó lè wá bẹ́ẹ̀ láti two ten kó tún ka táìmù yẹn bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ láti two ten ní ìsìn báyìí ó máa ṣe di three ten ó wá máa di ten minutes to four ó yẹ bẹ́ẹ̀ ten minutes to four kó gbé dìgbà tí àlùfájàre bá yọ so ọ̀nà kan náà ló lè gbà ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ abẹ́ lo one over three ó lè mú ní bẹ̀rẹ̀ o lè mú ní àárín o lè mú ní parí ṣùgbọ́n ìdọ́gba mú ní parí òun ni fi ń da jù tó gbé ọlọ́wọ́ bá máa sọ kalẹ̀ ní parí kíni o ìparí òru tàbẹ́ mú one over three náà kéèyàn mú má parí yẹn náà òun náà fi tún fi ń da jù ṣùgbọ́n dáṣù bàbá ti tó èmi láti ra rest díẹ̀ táìmù kékeré díẹ̀ kó lè jẹ́ pé òfin lè rí àsùnbà yẹn kí dáadáa so eléyìí lásìkò tí ọlọ́run ọba fi fún ìran òru wọ́n lè gbé àwọn afa sọ pé yẹtí yẹn bá lágbára ń bẹ̀rẹ̀ yẹn lè kí i wọ́n ní bá fẹ́ máa sọ dáadáa tó fẹ́ máa sọ pé kó wọ́n máa sọ táìmù táìmù téèyàn máa sọ nìyẹn téèyàn fẹ́ máa kírun yẹn dáadáa tó fẹ́ jẹ́ pé kó wọ́n máa rí kí dáadáa táìmù tí yóò ti máa sọ nìyẹn yóò dìde lóru yóò dẹ̀ yànnà fìlà fún odidi àwọn táìmù yẹn so látara bẹ́ẹ̀ òun ọlọ́run máa ń sọ fáànà pé fata ajadibi ọlọ́ni wa ànábì máa ṣe kí ni ọ́ máa fi yan náfìlà so náfìlà yẹn ni yóò máa jẹ́ dandan fún ànábì ọ̀rọ̀ ọlọ́ba yẹ dandan bá ànábì ọlọ́wọ́ bá sọ pé kí ni ọ náà náfìlà tán lak so ọlọ́run sọ pé náfìlà tán lak ọ̀rọ̀ sọ pé bá ànábì ìtumọ̀ méjì làwọn àfà ni wọ́n túmọ̀ ẹ̀ sí ìtumọ̀ méjèèjì ló sì wọlé alákọ̀ọ́kọ́ ni pé ìyẹn ni pé ìwà ànábì nìkan ló dá ìjẹ́ dandan tàájúdì ni ziyadata ojúbì ẹgbẹ́ ní sẹ́yìn laka fi kí ni ọ fi tàájúdì lílékùn ìjẹ́ dandan ó wà fún wa ànábì níbi kí ni ọ níbi àtàájúdì ọjọ́ pé kí ni ọ náà fi látàn láká ìyẹn ni pé kùsùn sọ́n láká kí ni ó yẹ kùsùn sọ aliwujú alikujub kọ́ọ̀sùn laka ìjẹ́ dandan tahajud kí ló ṣe gíní o ìwà ànábì lónìí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé náàfìlà tán laka ìyẹn ni pé irun tó máa ń kí ló jẹ́ tahajud yẹn fún wa ànábì ó máa máa jẹ́ lè rọ́ fún ìdàràjà àti laka ziyadata dàràjà àti

so òun wá ní irun náfìlà tí bá ń yàn yẹn kí ló máa máa jẹ́ yọ máa jẹ́ rọ́fù darajat lè rasul sallam fìdíjàmà so ló fi jẹ́ kí ni náfìlà tán lak so asa ń yẹ asa náà. asa an yabi'athaka rabbuka maqaman mahmuda. so orí bí náà ni a ti bẹ̀rẹ̀ tafsir lọ́la ọlọ́ni asa ó fìdí múlẹ̀ wípé. àyẹ̀bọ̀ asakarọ̀ bùkà wipe ọlọ́run ọba rẹ àyẹ̀bẹ̀ asakarọ̀ bùkà ọlọ́run ọba rẹ máa gbé ẹ dìde ọba ó fìdí múlẹ̀ tí wọ́n bá ti lo àṣà kò sí èméjì bẹ́ẹ̀ ni pé wájàbà ó dandan táwọn ẹbí náà bá ti lo àṣà sọ ọ̀nàgẹ́ sọ ọ ti jẹ́ ọ ni ó di sọ ó jẹ́ dandan ni asa àyẹ̀bẹ̀ àṣàkà rọ̀bùkà ọlọ́run ọba rẹ máa gbé ọ dìde ní màkọ́mọ́ láàyè kan àwọn kan bá pe màmúdá yẹn òun ló jẹ́ sífà fún màkọ́mọ́ ọlọ́run bí ọ dìde láàyè kan táàyè yẹn jẹ́ màmúdá ààyè tí gbogbo èèyàn máa pírèsì ààyè yẹn tí wọ́n máa yin pé ah ààyè ńlá lélẹ́yìí àmọ́ àṣẹ tẹ̀sí ẹ̀ lọ́la àwọn kan ní ọlọ́run bá máa gbé ọ dìde láàyè kan tó o máa jẹ́ kí ni o màmúdá ọ máa jẹ́ àlù fún a jẹ́ màmúdá lẹ́gbẹ́ wọ́n máa pírèsì rẹ̀ níbẹ̀ so a máa ṣàlàyé lé fún wa nígbà tó bá dọ̀la so ìta gbọ́ kọ́ ọjọ́ sí aláǹfààní ọlọ́jọ́ wúlò fún wa subhanaka wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk